أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọlọ́run ọba wa ọba tó ṣe pé ọ̀nà ni ó tún jí ẹnìkọ̀ọ̀kan wa sáyé ní àárọ̀ àbẹ̀ ọlọ́run ọba Allah kó mọ́sálà wa gbọ́pẹ́ wa jíjí tó jí wa sáyé ọlọ́run yóò já sí oríire àti ìdùnnú fún ẹnìkọ̀ọ̀kan wa à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ ká máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà ni àtúnjẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ọlọ́run ní ìjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tọ ìlànà wọn títí òbí ọjọ́ ìgbéǹde àlùkìyàmọ̀ ìpátàlì mọ́ni ní ìtẹ̀síwájú lórí tírà tí a mú ṣàlàyé fúnra wa ní gbogbo àràárọ̀ ọjọ́ friday òun náà ni alfiki walmiyasar fi dóhìl kitabi wa sunna ti máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn ọ̀nà wo la lè gbà fi jọ́sìn fọlọ́run ilé tí ọlọ́run bá tí yóò tẹ́wọ́ gbà ní ọwọ́ wa àti ṣàlàyé nípa àwọn kí ni wọ́n ń pè ní ẹ̀gbin àtàwọn tó kó sínú. No? báwo la ti ṣe lè ṣe ìmọ́ra kúrò níbi ẹ̀gbin ní agbègbè ibi tí a wá wà òun náà ni ọ̀rọ̀ àlùwàlá àlùwòdò a ti ṣàlàyé àwọn oríkèéríkèé àwọn orí ọ̀nà tí a lè gbà fi ṣàlùwàlá eléyìí tí a wá fẹ́ wò ní àárọ̀ yìí níwọ̀nba àsìkò òun náà ni almasalatu asadisa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ní tó dálé lórí fi ìnáwó akéde yìí àwọn tí wọ́n ń ba àlùwàlá jẹ́ wọ́n ní aṣàlùwàlá ọ̀ràn èèyàn ní nínú ẹ̀sìn gbogbo àwọn ibi tí wọ́n ní ká bójú tó ta ló ń ṣàlùwàlá eléyìí tó jẹ́ ọ̀ràn èèyàn ń bẹ àti ṣàlàyé rẹ̀ fún wa eléyìí tí kì í sọ̀ràn èèyàn ń bẹ ṣùgbọ́n tá a gbọ́dọ̀ sí yẹn náà àti ṣàlàyé rẹ̀ alhamdulillah kọ́lọ́ndé ṣe ẹnì kọ̀ọ̀kan wa láǹfààní dáadáa ilé ìtawá fẹ́ wò báyìí àwọn nǹkan wo ló lè bàlùwàlá yẹn jẹ́ ìyẹn ni pé ta bá ti ṣàlùwàlá tí èyíkéyìí nínú àwọn tá fẹ́ sọ yìí tó wá sí lè ṣẹlẹ̀ sí wa idan ajẹ́pálùwàlá wa ti bàjẹ́ nù ó di ìgbà tá a bá ṣe yìí àádá tó lè wò lóore ká tó lè ṣe ìjọsìn àádá á tún àlùwàlá yẹn ṣe ká tó wá lè mọ bóyá kírun ni àbáwọn ìjọsìn míì tó ṣe wípé ọ̀ràn yẹn ni ká ní àlùwàlá ká tó mọ̀ sí wọ́n bí tọ́wà ṣùgbọ́n lórí ti kùránì kíkà ní tó dáa jù náà ni pé ká ṣàlùwàlá ṣùgbọ́n tá a bá ṣàlùwàlá níwọ̀n bàgà tá a bá ti sí nípò ẹ̀gbin a lè gbé kùránì dání káka gẹ́gẹ́ bí mo lè ṣàlàyé tó dáa jù ní pé ńgbà tó ti mọ̀ pé ó fẹ́ kàlù kùránì ọ̀rọ̀ ọlọ́run yẹn kéèyàn ó ṣàlùwàlá ní ó dáa jù fún un. wọ́n ní wà nàwákìd wọ́n ta bá ń sọ pé nàwákìd nàwákìd هي الأشياء التي تبطل الوضوء وتفسده wọ́n lò láwọn nǹkan tó ṣe wípé ó máa ń ba àlùwàlá jẹ́ wàyí àti tatun wọ́n ní mẹ́fà wá ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àlọ́kọ́ọ́rí jùmínà sẹ́bi lẹ́yìn òun làwọn tí wọ́n ń àti ojú ara tá a mọ́ fi ń yàgbẹ́ alìgbé lójú ara tó jẹ́ nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin wa ibẹ̀ ni ìtọ̀ ló máa ń bá jáde ibẹ̀ náà sì ni àtọ̀ ní ti máa ń dọmọ àtẹlẹ tí ìdọmọ náà ti máa ń jáde látara pé kéèyàn máa ronú nípa pé èèyàn ronú nípa ìyàwó rẹ̀ ni àbí ọkọ rẹ̀ ni tí ò sí pẹ̀lú rẹ̀ ni máa ń jáde lára èèyàn àbí kéèyàn ó sùn kó lálàá kó ń níbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin àbí pẹ̀lú obìnrin eléyìí máa ń wáyé ń bẹ̀ gbogbo àwọn tí bá ti ń jáde ní ojú ara tá a máa fi ń tọ̀ yẹn lómi wọn ní ẹ̀gbin ni nínú Islam gẹ́gẹ́ bá ti ṣe kà sẹ́yìn náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọ́n ń jáde ní fúrọ̀ nǹkan méjì náà ni ìgbẹ́ àti ìsó méjèèjì yẹn ìsìláàmù kan náà fún ẹ̀gbin méjèèjì yẹn bá ti wá bọ́ ta kájùmọ̀pá ti wà nípò ẹ̀gbin ká tó wá lè jọ́sìn á sì mọ́ra kúrò níbi ẹ̀gbin yẹn tó wá ti bò láti mọ́ mọ́ra kúrò níbi ìtọ̀ á mu omi á fi san ojú ara wa ni tá a bá wá rómi a lè lo òkúta àbí ewé àbí pépà àbí bí ẹ tíṣù pépà handkerchief kásáàrí pé ìtọ̀ yẹn dá lójú ara wa tó bá ti pé àtọ̀ tí máa ń dọmọ bá ní ẹ̀hán nígbà tó ti lè jáde òun ààwẹ̀ ni ìwẹ̀ là á máa fi mú ẹ̀gbin tìyẹn kúrò ní ara wa tó bá jẹ́ pé ìgbẹ́ ni a fọ ojú ibi tígbẹ́ yẹn ti jáde pẹ̀lú omi táàbí ní eritresis ìgbẹ́ mọ́ táàbá rómi ọ̀nà àlùtáyà mọ́m a wà òkúta tó jẹ́ náṣọ́rà kí èso kúta kì í kò sì gbọ́dọ̀ jẹ́ ìgbẹ́ ẹran àbí ìgbẹ́ ràkúnmí kò sì gbọ́dọ̀ jẹ́ eegun òkúta gẹ́gẹ́ násọ́rà bí àwọn granite yẹn ẹ̀hẹ́n tábà rí yẹn a lè lo ewé náà pẹ́pẹ́ inú oko láwa tígbẹ́ ti gbọ̀n wá kájá ewé tí ó tó wá nù bí dáadáa ẹ̀hẹ́n ẹ̀sìn wa ló fi àti títí àbí ní rítírésìsì gbẹ́yẹn mọ́ àbí tíṣù pépà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ iṣó ni kò nídìí orí atẹ́gùn lòún bá jáde kò sí ta fẹ́ nù nídìí kò sí ta fẹ́ sànù ju pé èèyàn lọ tún àlùwàlà ìyẹn ṣe lọ. wọ́n wá ní àlàkárì mina sẹ̀bì lẹ́nu gẹ́gẹ́ bá a ti sọ yìí háì wọ́n lóhun tó túmọ̀ sí ni pé mi mọ́kọ́rọ́jì bọ́ọ̀lù wà wàlọ́gáì òun ní ibi tí ìtọ̀ àtìgbẹ́mọ́ ń bá jáde yẹn wàlà kárìjì wọ́n ní kárìjì tá à ń pè ní kárìjì yẹn gangan yìí tí wọ́n ń jáde yẹn ìmọ̀ àyàkúnà bowlan àwògá ìtọ́n àwòmọ̀níyàn àwòmọ̀zíyàn àwòdámà ìsìhádọ́ àwòríhàn kọ̀lílánkánà àwòkẹ̀tìrọ̀ wọ́n ní tí wọ́n ń jáde ní àwọn ara tá à ń sọ yẹn wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ wípé ìtọ̀ àbí kó jẹ́ ìgbẹ́ àbí kó jẹ́ manilian òun ni àtọ̀ tí máa ń dọmọ yẹn haumazilian eléyìí tí è dọmọ ṣùgbọ́n tá a bá ti ń ronú nípa ọkùnrin àbí nípa obìnrin àwa náà máa rí i pé omi kan máa jáde lábẹ́ wa òun yàtọ̀ sí àtọ̀ tí máa ń dọmọ yẹn àwa tá a bá ti máa ṣọ́ dáadáa àmọ́ tí à ń sọ yìí àwòdámọ̀ ìsìhàdọ̀ àbí ẹ̀jẹ̀ ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ náà ìyẹn mi ìrántí mẹ́sàn-án lẹ́ẹ̀kan ojú ara náà ni ẹ̀jẹ̀ náà ti máa ń bọ́ta lára obìnrin àbí obìnrin tó ẹ̀sẹ̀ bímọ ẹ̀jẹ̀ ó jáde lójú ara rẹ̀ so kò lẹ́tọ̀ láti kírun ó dìgbà tẹ́jẹ̀ yẹn bá tó dá tí nǹkan oṣù ń tiẹ̀ ìyẹn máa ń wáyé lóṣooṣù obìnrin tí ẹ̀gì rẹ̀ bá ti develop ìyẹn ni pé obìnrin tó bá ti mature tó bá ti di fóun ti menstruate yẹn ó ti lè lọ́kọ nìyẹn sọ tó bá ti wá ń jáde lára rẹ̀ ó gbọ́dọ̀ máa mọ́ àwọn nǹkan kan wà tẹ́jẹ̀ bá ti ń jáde irú obìnrin bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sí mọ́ níjọsìn irun kìí sọ̀rọ̀ yàn lé lórí mọ́ lásìkò gbà yẹn bá ti lè rí pẹ́jẹ̀ yẹn ti ń jáde lójú ara òun báyìí yóò fi irun lẹ̀ ó dìgbà tó bá tó dá yóò wá wẹ̀ pẹ́sẹ̀ wá tó mọ kírun padà irú obìnrin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tó mọ bẹ́lẹ́ni tí ó mọ jókòó sínú mọ́sálásí òun òun ò nírun ẹ̀sùnmọ́ jókòó sí mọ́sálásí kàlà gbọ́dọ̀ jókòó ní mọ́sálásí inú ilé ni ó mọ̀ jókòó sí ní táìmù tí ó fi parí nǹkan oṣù ṣùgbọ́n wọ́n yóò kàn fẹ́ sáré mú nǹkan ní mọ́sálásí bóyá ó fi nǹkan kan síbi kan kó sáré mú kó padà lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí láburú nù yẹn kódà tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ kò lè jókòó sínú mọ́sálásí yóò yà mọ̀ wà níta tó mọ gbọ́ ẹ̀kọ́ tí wọ́n bá mọ kọ́ àwọn èèyàn láti ta ni àbí kó gbọ́lidé torí pé òfin tó de pé mọ́ jókòó sínú mọ́sálásí yẹn ó lágbára ju ẹ̀kọ́ tí ó fẹ́ kọ́ yẹn lọ bẹ́ẹ̀ náà nírú àwọn obìnrin bí òní gbàwẹ̀ wọ́n fàwẹ̀ lẹ̀ táwẹ̀ bá tán iye tí iye ọjọ́ tó fi ṣe nǹkan oṣù yẹn nínú àwẹ̀ yẹn yóò wá dá àwẹ̀ yẹn padà lẹ́yìn àwẹ̀ ṣùgbọ́n àrùn tiẹ̀ kò ní dárùn padà sọ wọ́n ní bákan náà ni tàbí iṣó yálà ó kéré ni o àbúpọ̀ ẹlòmí àkàn ò pé fì lásán lòun sáàrí kó ń fìdí so nítorí lè so yẹn iṣó ti jáde náà nìyẹn ẹ̀tọ́ bá tún wá so gbó tó pariwo náà iṣó ni so ń jẹ́ ẹ̀hẹ́n tí kákan make sure ni wípé ṣé mo ti so ẹni tó bá wá sì ń ṣeyè méjì tó ń wo bóyá iṣó ni àbí kìí ṣe iṣó ó gbọ́dọ̀ lè fi rinlẹ̀ pé iṣó ni ìgbà míì wà kì í ṣe só ikùn ló kàn máa dún so tábà ti di pé àwọn alẹ́sà àwọn àwọn ẹ̀dá kùn àkàyà so ó kàn lè jẹ́ pé ikùn ni ìgbà míì wà bóyá aràn ìgbà míì ebi ẹ̀hẹ́n èyí kàn mọ́ gbọ́ pù láti ikùn ikùn ni kì í ṣe fùrọ̀ ìdí so ìyẹn ṣe iṣó rárá téèyàn bá wá ń ṣe iyèméjì tán wá wò pé ká gẹ̀ẹ́sì ni pé so gbọ́ sound ipò so àbò gbọ́ òórùn ẹ̀hẹ́n so sound òórùn àbí kí wọ́n gán mọ̀ wípé o so gangan fún ara rẹ̀ tí nǹkan kan ọba ti wá ṣẹlẹ̀ nù yẹn àjẹpálò alátó òṣìṣẹ́ yẹn sì dá yẹn máa tẹ̀síwájú pẹ̀lú ìjọsìn tí o bá ń ṣe so alimohim ni pé ká make sure pé tí mo so ni àbí mi so tá a bá ti wá rí fi rinlẹ̀ yẹn téèyàn bá wà lórí irun ó mọ̀ bá àrùn rẹ̀ yẹn náà lọ ni wọ́n ní lìkóòlì tààlà fún ọ̀rọ̀ tí ọlọ́run bá lékẹ́ ọlá sọ wípé àwọn ìlẹ́nu ṣetọ́ ni rọ̀jìm àwọn jẹ́ àdùnmínkún mínà lọ́gọ́ ìpé nígbà tẹ gbọ́dọ̀ wà ní mímọ́ tẹ gbọ́dọ̀ ṣàlùwàlá òní pé tí ẹnì kọ̀ọ̀kan yín bá ti lọ yàgbẹ́ ẹ̀rí pé alùkùránì ò dárúkọ ìtọ̀ táwa ti torí pé alùkùránì ò dárúkọ ìtọ̀ káwa òpin tó bá ti lọ tọ̀ o kò ní ìdìbò sálùwà lánàá ìwé níbẹ̀ ti jókòó sórí gun powder nu pẹ̀lú ìjọsìn rẹ̀ àdéhìsì ló gbé wá pé iṣó àtìtọ̀ ni mo ń já àlùwàlá kí ẹ̀ wá sọ pé òun wá kórìíra súnà àbò kórìíra àhàdé òtí ẹ̀fẹ́ gbọ́ kánmọ́ kọ́ kánmọ́ sọ pé ànábì sọ pé ànábì sọ pé sallallahu alaihi wasallam èsì lẹ́fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ìwà amukumẹ́kọ̀ọ́ gbà ní ẹlẹ́fẹ́ràn èèyàn ṣùgbọ́n àti tẹ̀lé lánàá rẹ̀ yẹn ó wá dogun fún yín àwọn ṣéwù yín tẹ́gbẹ́ dáradára lómìn mú wá sínú ẹ̀sìn àwọn yẹn lẹ wá gbọ́ láfọ́rọ̀ tí wọ́n tẹ́lómi bá gbọ́ pé ṣé Abdul Qadir ló sọ báyìí ẹ́ eh, ó lè fẹ́ mọ́ gbọ̀n níbi tó wà á ṣé Ibrahim Inyas ló sọ báyìí yóò mọ̀ ṣùgbọ́n tó bá gbọ́ pàdánù ló bá sọ báyìí ló kàn fi ọwọ́ mú sallallahu alaihi wasallam náà wọ́n pe àgbà ah, ah, tí o ti já alukurani ṣé ọ̀rọ̀ tí wọ́n ní ṣé Ibrahim sọ yẹn nísìn ayé alukurani ni ilé kan ní ṣe fàágùlẹ kọdúrà ìjìlá ní sọ ṣé ayé alukurani ni ẹ so Ọlọ́run mọjà àgọ àwọn tí wọ́n ti ń tẹ láwọn yẹn káàkiri bẹ́ẹ̀ àgọ ló mú wọn máa ṣe gbogbo àwọn ìlànà burúkú tí wọ́n wà yẹn ayé àdáka yẹn Suratu Nisa ayé àkọsí tìrì wọ́n wá ní wàkóòlù sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam wá sọ ó ní la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda pé ọlọ́run bá ò ní gba ìran ẹnìkan kan nínú yín o níwọ̀n bá àgbà tó bá ṣe kíni tó bá ṣègbọ̀nsẹ̀ ó dìgbà tó bá tó ṣàlùwàlá ìyẹn ni pé lẹ́yìn téèyàn bá ti lọ sí tọ́ílẹ̀tì tó ti mọ́ ara èèyàn wà ṣàlùwàlá ni ọtọ̀ òtábà òyàgbẹ́ òtábà náà ó kàwá bọ́ sínú mọ́sálásí wa ló ń kírun bẹ́ẹ̀ kálá ó tún àlùwàlá ní í ṣe ó yẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìjọsìn yẹn wọ́n ní wà kọ́ni sàkọ́dà wọ́n ní ọ̀rọ̀ lórí eléyìí ó ti lọ ní ṣáájú wọ́n ní wà kọ́ọ̀lù sallallahu alaihi wasallam wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wàlákìn mìngáyìí ni àwòbáwọlé wà náà mi so àdéhùn mi tún wá gbé wá eléyìí tí imọ́mù ahmad àti imọ́mù nasayi àti at-tirmidhi rahimahumullahu jami'a tí sheikh wa nasruddin al-albani tí wọ́n ní àdìsí àdìsí tó dáa ní sánsì sọ́kó lálàáfíà wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ní ṣùgbọ́n ọba kan náà nínú tẹ gbọ́dọ̀ mọ́ra kó ń bẹ̀ tẹ bá ti ṣe òun náà ní gáì ìgbẹ́ àjẹpẹ́ gbẹ náà ẹ̀gbin ni gẹ́gẹ́ bá alukurani náà ṣe sọ albawlin aha àdìsọ wá fi ìtọ̀ tóbìnrin rẹ̀ náà nìyẹn ẹyọ kan nínú ẹ̀ ni o wà naomi àti oorun sísùn kẹ́ńgbé kéèyàn bá sùn tó a di pé wọ́n pèrun o gbọ́ pé wọ́n pèrun kò ti mọ̀ pé oorun yẹn naomi sekil o làwọn afọ níbi kí o kàn máa ń pè pé oorun tó hẹ́bì oorun tó wúwo ìdá nígbà tó ti lè gbọ́ kí wọ́n pèrún yẹn ah, àlùwàlá rẹ ó ti bàjẹ́ ó lọ sàlùwàlá míì ni nínú ọ̀rọ̀ míì náà wọ́n tó fi kún ní wípé téèyàn bá bì èébì èébì yẹn náà tó wá ní gèjì báyìí pé nǹkan kankan háyàn lọ́nà ọ̀fun ni nípa téèyàn sàlùwàlá yẹn sáwà pẹ́tà àti yọkí níyẹn lẹ́gbẹ́ máa ń ná èébì títí ní ló kàn jábọ́ wọ́n ní yorùbá lò wà lájẹ́ ṣùgbọ́n ibi tó pọ̀ ibi tó yàn ti fẹ́ máa èèyàn ti ṣàlọ́ àlá inú ẹ̀ kan ru wálẹ̀ kan náà ni nígbà tí ó fi bọ́ síbi tó fẹ́ tu kíní síbà yìí ó rọ ọ́lẹ̀ ni ọ̀ọ́ àlọ́ àlá yẹn ti bàjẹ́ yóò kílín ní gbogbo ẹnu ẹ̀ yẹn yóò wá ṣàlọ́ àlá mi bákan náà àwọn afọ́ onífíkì kan náà ni èébì tí wọ́n sọ èébì tí èèyàn tún kọ́ọ̀sì fún ara ẹ̀ ìgbà mi wà nílé pé èébì gbé yẹn lómi àkàn kọ́wọ́ bọ̀nà fún tó ti kọ́wọ́ bọ̀nà fún yẹn báyìí yóò kàn truncated tó bá di èébì sọ wọ́n ní eléyìí náà kọ́ ó máa ń ba àlùwàlá jẹ́ wọ́n ní wà qawlu sallallahu alaihi wasallam tí mọ̀ ń ṣáka al-kharaja minhu rihu hawla wọ́n ní tẹwárí anábì sallallahu alaihi wasallam wá sọ̀rọ̀ lórí ẹni tó ṣe wípé òun ṣe yè pé ṣé ìsó jábọ́ àbí ò jábọ́ lára òun wọ́n ló ní fàláyà ń sọ́rí àtàyà sí mọ́ àsọ́wútán àwòyájídà rí hàn ipé kírò ẹni bẹ́ẹ̀ o kó mọ́ jẹ́ ni tí ó pẹ́yìn dà kúrò lórí irun àbí mọ́ kúrò níbi tó jókòó sí ó dìgbà tó bá tó gbọ́ bú tó tó gbọ́ sound àbí rí hàn àbí téèyàn tó rí pé mo ti gbọ́ àbí mo gbóòórùn pé mo ti sọ nígbà yẹn ni kéèyàn tó dìde kó tó lọ ṣe àlùwàlá míì wọ́n ní àdéhìsì eléyìí muttafaqun alayhi àwọn àlọ́fà aládìsí ńlá méjì ìmáàmù al-Bukhari àti ìmáàmù Muslim rahimahumullah àwọn méjèèjì ni wọ́n gba àdéhìsì yìí wá so eléyìí tí a fi mọ̀ yí pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa bójú nìyẹn gbogbo àbá ti ṣàlùwàlá láti lè fi mọ̀ bóyá àlùwàlá wa yìí ó sì lálàáfíà àbí kò lálàáfíà insha Allah ta'ala níbi ìnìyàn àtún dúró sí ní àárọ̀ yìí àbí ọlọ́run bá wa ilé ìta gbọ́ yìí kọ́lọ̀ kó jẹ́ ó ṣe wá láǹfààní dáadáa láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh 这个约定我可以。